<coughs> الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين <coughs> تحريم الكذب والترهيب منه أفعل ni ọ̀rọ̀ nípa bí أكبر parọ́ ó والترهيب منه kọ́dà káfí rárá wa létí o àwọn nǹkan wo làlùkùránì àti hadith anabi sallallahu alaihi wasallam ni wọ́n dẹ́rù bèmí àti wọ́ pé ká kó ń di irọ́ o irọ́ ọ̀dà o gbogbo ọ̀nà ni irọ́ òfin dà nínú ẹ̀sìn ọlọ́run. Qala Allahu ta'ala olùwọ́ba tí ọlá rẹ̀ ga إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون إنما يفتري الكذب àwọn oníkan máa wò sùn tí ọkàn hàn kankan tí ò sí ní kankan tí ọkàn hàn ọkàn إنما talẹ́ bá irú wà bẹ́ẹ̀ ọlọ́run ní ọwọ́ ta láti bá a sọ́wọ́ mùsùlùmí ni kàlà kò sẹ́ni tí wọ́n lè máa fi ròyìn mùsùlùmí pé àti ní tí wọ́n rí àti ní tí wọ́n ò rí wọ́n kàn gbé kalẹ̀ náà ni àlùwà ni ẹnìnà máa yẹ́fùtẹ́rì kẹ́bì bàlẹ́bí náà láàyò mìíràn àwọn tí ọ̀gbọ́n lọ́n gbọ́ àwọn tí ìṣe mùsùlùmí tí ìṣe mùmìnì àwọn làá máa bá rúwà báwọn lọ́wọ́ wọn o kí ni ìwọ mùsùlùmí wá ń bẹ́ẹ̀ ìdáda paarọ́ ìwé tí ò ṣẹlẹ̀ ìsọ̀rọ̀ bí ò ti rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ní jẹ́rọ̀ o olùwà ní innama yaftari al-kadhiba alladhina la yu'minuna bi ayati llah tara wọn ti dáda òun làwọn tí wọn gba ààyè àwọ̀ ọlọ́run àmì ọwọ́ ọlọ́run tí ò ní gbàgbọ́ sí i yẹn ni pé wọn èsè mọ́mì ni wọn èsè mùsùlùmí èyí ń fi ń yé wa pé kí wọ́n máa ròyìn yẹn pé àwọn kan gbé kalẹ̀ nífa ẹ táwọn aláàjì ló wí bá a ẹ má ti wí ta o o lè má rí bẹ́ẹ̀ o àkọ́dá wọn máa fi rú bá àwọn ròyìn mùsùlùmí wa ulaika humul kadhibun olùwàlà àwọn yóò gan-an bí wọ́n bá ló kúrọ́ dá àwọn lò. ẹ̀wọ̀ hekima alukurani ọ̀tọ̀ ní kéèyàn parọ́ ọ̀tọ̀ ní kéèyàn jẹ́ kíni òkúrọ̀ méjèèjì ni ọ̀dà àmọ́ kan burú ju ọ̀kan lọ méjèèjì náà lọ́lọ́run wá pàjọ papọ̀ méjèèjì fún wa bọ́ ń parọ́ lẹ́kọ̀ọ́ kan náà èyí tó wá burú ni kí irọ́ wá fún yàn ó di táàgì yàn yà á á á àwọn òkú rọrùn kọ́dà àwọn àgbàlagbà ńlẹ̀ yorùbá àwọn aláwọn ẹlòmíì ọ̀pá irọ́ mọ́ ààyè ló kù tí wọ́n mú pé wọ́n bàjẹ́ tó ń pa irọ́ àwọn ẹlòmíì irọ́ tí wọ́n débi pé kò wulẹ̀ pa á mọ́ ààyè báyìí ni mú irọ́ gbogbo ẹ̀ náà wọ́n fi ń kì wá lọ ni pé ìròyìn tí ò dáa àṣà tí ò dáa òun ni kéèyàn máa parọ́ ètò wa burú jù òní kéèyàn wá parọ́ débi kí wọ́n wá fi di kíni olùwádìí táìtù fún káwọn èèyàn wá mọ̀ pé òkúrọ́ mọ̀ ni wọ́n a ẹ̀yìn ọba mọ èébú ẹ̀yìn ọba mọ ọ̀rọ̀ ọmọlúwàbí sì gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ ọmọlúwàbí gbọ́dọ̀ mọ èébú àwọn tí ń jẹ́ ọmọlúwàbí nù kí wọ́n bú yàn kí wọ́n sọ̀rọ̀ tí ń bẹ lára yàn kí wọ́n mọ̀ pé a ó kí n yí padà o ẹ̀yìn ọba mọ̀ ìyẹn wọn bá ń ròyìn èèyàn pé òpùrọ́ ni wọ́n ọ̀yẹ̀ kí èèyàn taparadà wọn ni ọ̀là ìka wa ọ̀là ìka humul kaazibun àwọn wọn ni nìkíni àwọn ni òpùrọ́. àníbi kọlọmọsí wa ló kúrọ o àníbi Mas'udin radiyallahu anha qala radiyallahu anhu anhu qala àwọn tá a bá ní tíra yìí lọ́wọ́ sẹ́ni tí ò lè ṣàṣìṣe àṣìṣe lélẹ́yìí o lọ́bí ọlọ́hu ánìwù ni o ẹ̀rí ha tí wọ́n kọ́ bẹ́ẹ̀ ni àwọn tó tẹ̀ ló ṣe mistake o obìnrin là á pé rọ́bí ọlọ́hu àníhà fún. Ibn Mas'ud ní àwọn ọ̀gá wa àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam qala qala rasulullahi sallallahu ní òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run ọmọ ẹ̀bá sọ báyìí pé ẹ̀rí ká tó lọ bí àdéhìsì ìmọ̀rántí nǹkan kan nísìnyí pé ká pàkíyèsí rẹ̀ wọ́n ṣàkíyèsí nǹkan kan pé gbogbo ẹni tí ń jẹ́ ìwé bá ti máa wílẹ̀ yorùbá mọ̀súdí mọ̀súdí wọ́n wá rí báwọn àlùfáà ń sọ fún ọ sáà mọ̀súdí bò wọ́n wá wọ́n kọ́ wọn bí wọ́n ti máa ṣe kíni bí wọ́n ti máa pè bí wọ́n ti máa kọ́ àkíyèsí kan tó wáá jáde ń bẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nísìnyí wọ́n wá ń rò pé àbí mashhudi nìkan ní bẹ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni mashhud ọ̀tọ̀ ni kí ni mas'ud mùsùlùmí sì ń orí káwọn èèyàn nítòkù tọ́pọ̀lọpọ̀ nkọ n'isi n'i m a s h o o u d àṣejù wa pọ̀lẹ̀ yorùbá bàbá fẹ́ fòmìnì kankan náà a tún wá tayọ àlà kọ́dà padà léra ní jọ́mọ wa pé ní èdè tó ń pè tó ni wí bẹ́ẹ̀ mọ̀ṣúhùdì ni ní àbá ní mọ̀ṣúhùdù mashuhudu mọ̀ṣúhùdù ọkọ̀ ni bẹ́ẹ̀ bá ní mọ̀ṣúhùdì ló kọ́ tòun kódò òun ní ìpìlẹ̀ tó jẹ́ àmọ̀ pé èèyàn máa wa. sínú ọkọ̀ wa tá a pé ta ló jẹ́ àmọ̀ pé àwọn mùsùlùmí máa jẹ́ màṣúdì òun ni abdullahi ibn mas'udi lòun kìí ṣe mashhud abdullahi ibn mas'ud mo ti ní pàkíyèsí yìí pẹ́ torí mo ọ̀gáàbù rẹ̀ pé bàbá fẹ́ kàn kankan náà àtúnwá àti tí ò ṣe nǹkan kan náà àtúnwá máa àtúnwá rọ́ǹgì òun náà bàbá rẹ ni ó ṣe náà àtúnwá wá pé ẹ̀yà ẹ̀yin náà ẹ̀ kọ́lẹ̀ lómi òyà ẹ̀yin náà lẹ̀ tó wá ń ṣe báyìí ẹ̀ dàpọ̀. ẹ mẹ́jọ àwọn èèyàn ó máa wò wá pàtàkì jùlọ àwa tá à ń ṣe súnà nírí ẹ̀ ni ó pé gbogbo nǹkan làwọn ilé ìsàfẹ́ máa pé ọ̀dà ìròyìn tí ọ̀dà ni o àlùsùn ní èsì ìjókòó báwọn. a ah, ebi sunna anabi lára ń ṣe ọlọlọ níjọ anabi dé maka gbogbo ńtọ́ bá wọn tí wọ́n ṣe maka ọwọ gilé o mo gbọ́ ẹgbọ́n mi yé jẹ́ máa gbogbo tí wọ́n ń maka anabi ọ̀sà bò sí fara maka àwọn ńtọ́ bá tí wọ́n ń ṣe tọ́ dáa kọ́dọ̀ ọ kọ́mẹ́ǹtì wọn ọ ẹ̀ńkọ́rẹ́jì wọn ẹnu èyí tí ọ̀dá ló ní àhà ẹ̀rẹ́sìn tí ọlọ́run fi rán mi o. ọgbà ilé yìí o ọgbà ilé kò tí yú rẹ̀ sallallahu alaihi wasallam. àmọ́ pé gbogbo pé ńgbà táwa ti wá déhùn gbogbo ń ta abálẹ̀ òun la máa kọ̀ndẹ́mù ẹja fèsì àsàkí ọ̀dà rẹ̀. àgbà lọ́wọ́ àwọn tí ọkọ̀ wa ń kéwú pẹ̀lú. èyí tó tiẹ̀ jẹ́ pàtàkì òun ni pé kí làǹdà bì sí sallallahu alaihi wasallam ìtàn gbèsè ayé nàbì fi a fàábẹ kan wá bá nàbì sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah àmọ́ gbọ́ pé ẹ ní kéèyàn máa wí nǹkan lẹ́nu wúyẹ́wúyẹ́ ọ̀tá èmi ní nǹkan wúyẹ́wúyẹ́ kì í máa wí o yẹnni pé bí ìgbà téèyàn ń wí nǹkan kan bí àdúrà àbí bí nǹkan kan àbí bí ọ̀fọ̀ lápèjúwe kí là nẹ́bí wí fún jọ náà ànẹ́bí ní àríbó aláyàrú ọ̀kùn kò gbé ń wéyọ̀ sálógún ní ọmọ ẹgbẹ́ kankan jẹ́jẹ́ mọ́ kí ló náà wí jẹ́jẹ́ à ànẹ́bí ní ẹjẹ́ ń gbọ́ ní tẹ̀ ń wí o ntí ẹlẹ́yìn wí bá kéèké bá káyà ntí ẹlẹ́yìn wí gbẹ́jọ bá sànyà ntí ń pè ń kókó yà náà ó ti wà kí Islam ò tó dé rúkúyà rúkúyà táwọn wí lónìí ó ti wà ní kíni Islam ò tó dé sọ̀hábì ànábì yìí sallallahu alaihi wasallam radiyallahu anhu ọwọ́ abá ànábì dá èmi mọ àwa náà ní nǹkan kan tá a máa wí déjò bá tán yẹn o bá tètè bá tán yẹn o kí là ànábì wí ń jọ́nà àríwó aláya ọkọ̀ ẹ̀wí kí n gbọ́ la ba'sa bir-ruqa ma lam takun ọ̀la ìfi ẹni nǹkan kan tẹ́ máa wí bí ọ̀bá ti ní kíni bí ọ̀bá ti nẹ́bọ̀ tí ò ní ṣeríkù náà. náà ní píríncípù tó jẹ́ àmọ̀ pé èyí gbogbo nítorí yẹn bá bá tí wọ́n ń ṣe ń lé wọn àbí wọ́n ń ṣe ń lu wọn gbogbo ẹ̀ náà láàmú wógilé o tí ó fi wá sọ àwọn èèyàn táwọn náà wá dóńdó pé ẹ fẹ́ ba owó ń tẹ́ bá lọ́dọ̀ àwa náà jà nígbà ẹ̀ káwa ní òfìsì ọba ìpè súnmọ́ ànábì là ń pọ̀ mọ́ ọ̀sẹ̀ ìlànà ànábì ni pé àríbú àlàyé rúkọ á padà nǹkan ìṣe wọn ẹja rí o àbí ọba ti sí ẹ̀gbọ́n bẹ tí ò ti sí ní ọdá ń bẹ ẹ má bá lọ ẹ dákun ẹja fèsì àyàlọ ọbẹ òun látàrí ebéní ẹ̀rí ẹni tí ń bá ń pé màsùnrúdù lòun ọmọ jẹ́ màsùnrúdù rẹ o ẹni ọba sì ní màsùnrúdù lòun kó náà ọmọ jẹ́ kínní ọmọ jẹ́ màsùnrúdù rẹ kódà èyí tí ń sìn jẹ́ pé lẹ́bi mo ti wí òun ní kíni ẹ má jẹ́ apá ọkọ̀ rẹ o ẹni ọjà àmà pé èèyàn máa jẹ́ mọ́súdí láwa mùsùlùmí o onítàní Abdullahi ibn Mas'ud sàbí àgbàní ọmọ sábà yọnu sí gbogbo àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam torí náà qala Rasulullah sallallahu alaihi wasallam Abdullahi ibn Mas'ud ní òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́lọ́run máa bá a sọ báyìí fún wa pé inna sidqa yahdi ila albir ìmọ̀ sódodo ibi dáadáa ni máa mú yàn lọ ìwọ́n tó gbólódodo má jáwọ́ ń bẹ̀ o òdodo ní lídìí yàn tó kankan àfi kíni àfi kí wàá yàn dá àfi kí sẹ̀rẹ̀ yàn dá ibi dáadáa lòdodo máa wọ́ yàn lọ. wa inna albirra yahdi ila aljanna ibo sì ní dáadáa máa wọ́ yàn lọ ńlá aljanna. òdodo ọmọ ọlọ́bi bírú ọmọ ọlọ́bi àlìjánná. وإن الرجل لا يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا ànábi lẹ́nìkan máa wá sọ yọ́ máa sọ òdodo yọ́ máa sọ òdodo nìkan kọ́ yọ́ ma sọ òdodo ẹ̀rọ láti ọba lójú pé ẹ ṣe ní àwọn alájì ni wọ́n sọ báyà àbí yọ wádìí yàtà hàrà yọ máa wà kíáfù pé nǹkan ẹ parọ́ hàtà yuktaba inda Allahi fìdí títí tí wọ́n yẹ rẹ́kọ́dù ẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé lámẹ́yìn ọmọ lámẹ́yìn olódodo ni ẹni ọba rí bẹ́ẹ̀ ká pé kó rere o. wa inna al-kadhiba yahdi ila al-fujur opposite rẹ̀ náà nù ẹni ọba jókòó rọ kò síbi tí róòmù ọlọ́dún bí wàá pò kí i lọ irọ́ máa kíyàn láyé ẹsẹ̀ gbogbo ẹni tí ó ṣe ń tí ọ̀dà ń tí ọkọ̀ọ̀kọ̀ wà lọ́kàn rẹ̀ ni pé kí láà lọ́ba yíwọ́ kò sí yàn gbogbo náà bá lé ọba ti òfin ẹ̀ ọba rí báyìí ká ṣe <clears throat> <clears throat> ẹjẹ tó pàkíyèsí kan àwọn tí ń ṣe wá láwùjọ wa ìbá bá ti rántí láàmú pàkíyèsí kọ́dà ẹlòmíín náà tó ló ń súnà tó jẹ́ lẹ́sìn ọmọṣàṣẹ wa ló ń súnà lẹ́bí tààrà àdáwò kan tó wọlé bá wa látàrí pé nta ìṣètẹ́lẹ̀ nta ìṣètẹ́lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan fà ó di pé kóòtù là ń gbéra wa lọ àwọn yẹn wá ń lọ pààyọ ntí wọ́n mọ̀ pé ẹnìkan ṣe lọ́ọ̀yà mùsùlùmí ọ̀wà kọ pé ẹ̀mí yìí báwọn bẹ̀ bá dé kóòtù yóò sì tún lóun fi ń gbèjà ẹ̀sìn náà nù àìfi gbèjà ẹ̀sìn gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ lọ́ọ̀yà ọmọ mùsùlùmí ẹ lọ mo ti rí practically báyìí tẹ́ máa gbọ́ tẹ́ni tẹ́sán bẹ̀ lára ẹ̀ hmm? tí ọ máa kọ́ àwọn èèyàn rọ tí ọ máa dìnnáì tí ọ máa porí bẹ́ẹ̀ yà á bá ṣe gbọdọ̀ ṣe dáàbò ọ̀nà lọ́nà ọ̀nà owó gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí ẹ̀ ń ba ẹ̀sìn jẹ́ o a lè yí ẹ̀sìn padà o kò síbi ọ̀rọ̀ ti dá o ọ̀rẹ́ mi ti ń lọ bẹ́ẹ̀ ẹ̀ ń tán mọ̀ wọ́ọ́rì tá a bá dé kọ́ tá a mọ̀ púrúfù ẹ̀ tó o sì mọ̀ pé kò rí bẹ́ẹ̀ àkọ́dá o ó tiẹ̀ wá burú jáì ẹni táwọn èèyàn ń wò ń wò pé ah, àwọn tí ń ṣe súnà nàbí o káwa náà máa bára wa wí o síbi irọ́ ti dá o síbi irọ́ ti dá àyè fi irọ́ pòròmótì ẹ̀sìn o. وإن الفجور يهدي إلى النار وإن الفجور يهدي إلى النار èyí tí mo wúlò náà kìnkìn torí àṣìgbọ́pọ̀ ń gbà mí kí ló fa ń táwọn èèyàn tó fi di pé kóòtù wọn ti ń lọ yanjú ẹ ó yẹ ká wádìí náà kò sí báyìí lánàá tẹ́lẹ̀ gbogbo mechanism táwọn èèyàn fi pe àwọn èèyàn pé wá ẹja bá yín dá sí gbogbo ẹ̀ láti owó ìdílé ẹja bá yín ṣe ni ẹ pè wọn wá kí ló dé ọkọ kẹjẹjì à ń bẹgi lè à ń wò ọjọ́ orí ń bẹ nínú tí wọn fi pe àwọn èèyàn yá ẹ pè wọn wá ọmọ kan bọ̀ sórí kíní kan ní òpè kò sí bàbá kan tó lè sọ kíní kan fún wọn o wàláì súnà kọ́ wa lásà o ẹ̀sìn Islam ẹ̀sìn ojútì ni o nígbà awóbilé yìí o kọ́dà àfa ọ̀rọ̀ ọmọ tí ó pè mọ́ níbi inú tí wọ́n fi pé a àwọn wo ni àwọn wo ni à ń ẹni wọ́n gbọ́ abami bí òní gbà wà lásìkẹ́ni àwa la kọ́ wọn kéwù kódà ẹlòmíì ọkọ wọn kéwù àwọn bàbá wa lọkọ wọn ní kíni kéwù wọn sì gbọ́wọ́ yóò náà mà wọlá gbogbo ẹ la ti ń fọ lójú pọ ní ẹ. àwọn adi pé pàdé mi ń kóòtù èyí tó kàn tá a fi yẹn ju ara ẹ lọ wo kéṣìṣì ń kóòtù ń yò láwọn tó ń kóra wọn lọ wọn tá a mà lọrẹ wa ládájọ́ gẹ ń kọ̀m̀plé ẹ lẹ́ni tí ọmọ bá yín dá sọ̀rọ̀ ẹ̀yà fáwọn. àwọn àrùn wọ̀nyí ẹ dákun ń burú sí ni tá a bá máa pàkíyèsí báyìí lónìí lè máa má kódà kódà àwọn tó fà á tó fi rí bẹ́ẹ̀ náà torí ẹ̀ lè máa ká má ṣàbòsí ẹ̀ lè máa bà láfíà èèyàn jẹ́ ẹ̀ lè máa fẹ́ nu yàkàyàkà ọmọlúwàbí ẹnìkan kọ́mọ́sì rí ẹni tí ó pè ní tí ó tó lè bá yín sọ̀rọ̀ tẹ́ gbọ́ ẹ̀yin ọmọ gbẹ̀yìn lọ bí tí wọ́n ti kìlọ̀ fún yín pé tó ọba tún wí bẹ́ẹ̀ wọ́n lọ ẹ̀wọ̀n ní ń dẹ́rù bá àwọn èèyàn nísìnyí ẹ̀wọ̀ ọlọ́wọ̀n bá wọn. kí ló dé kí ló dé gbogbo ẹni olóhùn láyà òun lè sọ̀rọ̀ níjọ́ wọn bá wọ ọdẹ kóòtù ní ẹ̀ torí pé orí ẹ̀ wálẹ̀ kí ló dé kò rí báwọn lánàá o rárá dáadáa àwọn tà náà nù jẹ́ àwa náà bá dé lónìí pé àwọn tí ń bọ̀ lọ́la náà máa rántí o àwọn kan ló lọ sọ ọ́ di báyìí ló fi di pé mùsùlùmí ọ̀lẹ́ni tí pé àjà parí ìjà ẹ̀ńtọ́ mú sògbò òdu nísìn ní mọ́tò kí ọ̀yà o àmẹ́rin ilẹ̀ Yorùbá yìí nǹkan kó lọ gàárè sọ́gà kò sí pé a bá wọn lẹ́nu dáwà àwọn yìí ti ń ṣe dáwà bífọ́ wa gbogbo àwọn tí àwọn èèyàn ń wò tí wọ́n máa fi lè yanjú kíni àáwọ̀ ìjánu kò ságbà mọ́ lamẹ́yìn ni àgbà kò sí mọ́ kọ́lá kò sá afá mọ́ àlùkò ti di ọ̀gá rẹ̀ àrùn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwùjọ tó bá wà àrùn. àrántí ìsìláàmù sì wá wò wá sán náà ní gbogbo àwọn ará wa ká fi sáwọn eléyìí náà torí náà wà inna rajula anabi sọ̀rọ̀ sọ́là ní ẹ̀rí irọ́ pípa yáàdí ila al-fudur ìmọ̀ jẹ́yàn ìyá àyàyàn ọmọ kí n di ẹsẹ̀ yìí o kò kí nígbà tí máa jẹ́ òwú. ìyá ẹ̀ má wọrí ìyá kọ́ọ̀tù báyìí lẹ́wù ìyá fi yà lọ bẹ̀rù náà ẹ̀yin ò fi èsì ọba lẹ́sìn náà ló ń fi yín dìfẹ́ǹdì bọ́lọ̀ jẹ́ wọn ọkọ wọn. àwọn tó sì fà á tó fi ń rí bẹ́ẹ̀ náà láti gbàkíyèsí sí wọn ẹjẹ́ àpẹẹrẹ wa o ìdálùkọ kókó ṣe pẹ̀lẹ́ o. orí Facebook ló kù tá a ti ń yanjú ara wa nísìn Facebook tó ṣe pàwọ́ nìkan ká ní àwọn tó wọn mọ wá wò wá wọn mọ ta ni ó rí irú yóò ti Islam ó wù sí i ṣẹṣẹ dáa ti rí náà ni. wọ́n iná fojú ọ̀rọ̀ yá di ìlànà ìwà kò kí o sì níbi tí ó fa àyàn lọ àfibó àfinú ńlá. wọ́n iná rọ́jò lálá yá kò rí wáyà tàhárọ̀ alkẹ́zìbà hàtà yóò tàbà ìndà lọ́ọ̀hí tàbàbà. ọmọ èèyàn máa parọ́ bá a ti lẹ́nìkan máa sòdodo débi tí wọ́n kọ́ ọ lọ́dọ̀ ọlọ́run gbá ah, olódodo lámàá yìí àti ń bẹ nu rẹ́kọ́ọ̀dù ẹlòmíì lọ́dọ̀ ọlọ́run pé òpùrọ́ ni lámẹ́yìn ẹni ọba bọ̀rọ̀ ẹ̀ débi tọ́lọ́run rẹ́kọ́ọ̀dù ẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé kàdá òpùrọ́ ni a tí ẹ burú ọlọ́mọdé tí wọ́n burú àmì ẹ̀dá kan ẹ̀dá wa náà fi sáwọn ẹsẹ̀ wa àwọn ọ̀rọ̀ wa àwọn àwa wa èyí tí ń jìnnà sí níta lẹ́bi gbé wa ọ̀sọ́lá náà àbíjẹta kódé èèyàn lè já afá lè jọmọ tó ìbùlísù lè jọra yìí lọ́dọ̀ ẹ̀ mo fi ń pe kákàjọ́ra àbá ńláńlá ní tẹlifíṣù èjìlì ọ̀sẹ́ni tẹ́sù ò lè dọ̀rọ̀ wúmọ́ lójú o ó sì rò pé tọ́lọ́ náà ló ṣe ń sìn lọ́mọ sáfà tó gbogbo wa. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم